ẹ máa kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ ní láti gbogbo ibi tí ẹ ti ń wò wá gbogbo ibi tí ojú ti ń wò wá tí etí ti ń gbọ́ wá lákìí pé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé ètò ọlọ́run ọba ètò àwọn ènìyàn ètò àwa ènìyàn ẹ èmi ètì yín náà ni o bá máa ń ṣe ní gbogbo ọjọ́ èmi àti bàbá àlùbáríkà ọwọ́ ẹbí dànù tó wà ní ìlú ìgbódú náà ni ètò àṣírí ayé lẹ́ni kí la mú wá fún yín kí la fẹ́ sọ ẹ̀yin tí wọ́n máa wá nǹkan fìdílé ẹ̀ fìdílé nǹkan adẹ́kù múra ọdún akú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún abáwaláyé àtàláfíà ẹbí wa tó bẹ̀rẹ̀ twenty twenty three náà ló máa parí ẹ̀ láṣẹ aláwòrán àbí ẹ̀ ti mọ̀ pé tẹ bá ti rí èyí oge òdìdì ọ̀nà kẹrí bàbá àlùbáríkà bàbá wà ń bí bàbá blue blue ni bàbá fi ṣe lẹ́nu bàbá ẹ kú dédé àsìkò yìí. wọ́n máa ń ta sí mi o bàbá yẹn náà ni tá a bá jẹ́ pọ̀ fọ́jẹ́ náà ni wọ́n náà ó máa pè é mm lọ́jọ́ ní yóò dáa fún mi o. kó dáa fún èmi náà. ìyọ̀mọ̀ mọ̀ mọ̀ pọ̀ sọ tiẹ̀ hmm. lọ́jọ́ dáa fún ọ náà àti gbogbo ojú tí wò wá kò ní í sì ṣe. <laughs> Ah. bóyá lọ́gbà kọ̀ọ̀kan rẹ̀ fẹ́yàwó méjì lórí ilé ọmọ abájọjọ náà tẹnu mọ́. Ah, ó ti wá ní gbẹgbẹgbẹ èmi náà sáré bẹ̀rẹ̀ gbé ni wọ́n bá dọ́pọ̀ ẹ̀sẹ̀ kù lélẹ̀ tèmi. ẹ kú náwó <laughs> lórí ilé ọmọ ẹ̀yin ará lélẹ̀ ni a lọ sí agbo olóṣèlú àwọn agbo olóṣèlú là ń lọ lẹ́nu nítorí pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè à ń gbàdúrà pé kélédùwà má jò já ṣùgbọ́n bí a ṣe ń gbọ́n èkuru kó báyé ń jẹ èkuru kó tán láwo bẹ́ẹ̀ làwọn kan sì tún mọ́wọ́ wọn báyìí wọ́n ń gbọ́n sí i à ń rojọ́ pé nǹkan wà nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ nǹkan wọ́n ọ̀rọ̀ ilé ẹjọ́ làwọn kan tẹra mọ́ wípé wọ́n máa gbé pírẹsidẹ́ǹtì lọ sílé ẹjọ́ yìí náà ni wọn ò tiẹ̀ jẹ́ kó Rójúráyọ̀ mójútó èyí tó ń gbélé lọ́wọ́ ilé ẹjọ́ yìí náà náà tẹnu mọ́ pé wọ́n ń lọ wọ́n tún ti wá ń lọ ilé ẹjọ́ báyìí bàbá o kí ló tún máa bá pọ̀ mẹ́ torí ojoojúmọ́ lẹ̀ ń tẹnu mọ́ pé ọ̀tẹ̀ ẹ̀ ní ègbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan rú ilé ẹjọ́ yìí náà wọn ò dẹ̀ mẹ́nu kúrò lórí ẹ̀ ṣé bá ṣe máa máa bá lọ lélẹ́yìí ṣé yèyé oge ọ̀rọ̀ méjì ló tó àkíyèsí níbẹ̀ ń òríjọ́ tí mọ̀fọ́lọ́nsọ ahmed ọmọ tinubu tó kọ́kọ́ lọ ṣe kàmpéè lákọ̀ọ́kọ́ jọ́nà lọ kọ́kọ́ ṣe mistake ọ̀rọ̀ tó dákọ̀ pdp tó yẹ kó dákọ̀ apc àtijọ́ náà láti ń bẹ pẹ̀lú ẹ̀dọ́jọ́ àárọ̀ yìí níjọ́ tí ń bọ̀ wá sékòó ọmọ orúkọ ṣe pàdé ẹ̀ níjọ́ náà là ń bẹ pẹ̀lú ẹ̀ jọ wọ́n fẹ́ dìbò ọmọ bá ṣe ń bẹ pẹ̀lú ẹ̀ so rọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n fi ń waste time hmm. ṣe é rí kò sí ẹ̀dá ọlọ́run kan tí ó sọ pé òun nẹjọ́ àbí wọ́n ń bá a fa wàhálà tí ó ti kún rẹ̀ tọ́kàn rẹ̀ ó balẹ̀ kanlẹ̀ àfọlọ́ọ̀ nìkan ṣoṣo sórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n fi ń wéṣẹ̀ àkókò ni wọ́n ti ń tó yà mí lẹ́nu bóyá haúsá ò dàbí haúsá mọ́ torí níjọ́hun táwa mọ àwọn mọ́là táwa mọ̀ táwa jọ ṣe tọ́rọ̀ bá ṣẹlẹ̀ pẹ̀lú mọ́là pẹ̀lú rẹ gbogbo tó bá ṣẹlẹ̀ wọn ní tó ìsọ̀rọ̀ àlà ni tó àdọ́ ọlọ́run náà ló ti wá àwùjọ sì gbà fọlọ́ irú àtìkù yìí kí ni sáwọn àwùjọ àti ọ̀gbà fọlọ́ ni àbáwọn òsín lọ́hùn kò yé mi bẹ́ẹ̀ o nọmba wánù nọmba tú sàbùkẹ́tì ó ṣe sàbùkẹ́ ó ṣe kínní tálẹ́ni náà tó mọ́ láyé àfọlọ́hùn òun náà tí wọ́n bá tú tú tú tú tú tú wọn ò rí tiẹ̀ náà sọ Eh, sàbùkẹ́ẹ̀tì ò dá eh, kinní kan ò dá okù eh, kinní kan kò lọ iléèwé ńbì kan ọkàwé ńbì kan gbogbo nǹkan yìí wọ́n fi ń di ọ̀tẹ̀ ni gbogbo nǹkan yìí wọ́n fi ń piná ọ̀tẹ̀ ni gbogbo nǹkan yìí wọ́n fi ń nira nàìjíríà ni sẹ́rí <coughs> ńgbọ́ bá yá wọn padà gbọ̀rọ̀ mi bọ̀ <laughs> ah, látàyè ṣàgàrí wá. a ti sọ àwọn àsọtẹ́lẹ̀ tó ní agbára ńgbà tó bá di pé ẹ sàkúrètì lénìí sàkúrètì kan kò dáa lọ́la ẹ kinní kan kò dáa lọ́túnla kinní kan kò dáa ńjọ́ mẹ́rin ìjọ wọn ti débẹ̀ nísìn kí ni wọ́n wá jó ṣẹ̀ sí wọ́n fi ń waste time àkókò ni tí wọ́n bá ní sùúrù oṣù kínní ti lọ oṣù kejì ti lọ oṣù kẹ kọ́kúndé mo sọ fún wọn mo tó bàbá yorùbá lákòókò yìí mo tó bàbá tí ń sọ̀rọ̀ láti ọjọ́ tó pẹ́ dàkókò yìí tá a bá lu ọmọ tí wọ́n bí ní ogójì ọdún àtọdún mẹ́fà sísìn ọmọ náà ti ṣèjọba látọjọ́ yẹn làwa ti ń sọ̀rọ̀ bọ̀ látàrí Ṣàgàrí sísìn ẹ wo ọjọ́ náà sákòókò yìí tìdí àgbọn mo kìlọ̀ fún bó ṣe gbóná tó mo sọ fún un pé tí nǹkan bá le báyìí ìjọba tí ò bá gbọ́mọ̀ràn báyìí mo ní à wọ́n á gbàjọba tí wọn ò ní mú bọ̀n mo sọ fún di àgbọ̀n bẹ́ẹ̀ náà jọ náà lọ síbẹ̀síbẹ̀ kò gbọ́ ó lágbára ṣe rí orí ọ̀tẹ̀ ní orí tí Ahmed ọmọ Tinubu tó mú wáyé kó ṣoore fúnyàn kó wọn fi bí sú orí tó mú wáyé ni kó ṣoore fún yàn kán fi bí sú orí òun ní ọ̀wà dì mú nàmbà wánù nàmbà tú tákòókò ọ̀rọ̀ ọba wá àwa náà ti sọ fún ń bí ọ̀nà kọ́wọ́ náà ti sọ̀nà ó lóun fowó lẹ̀ níbẹ̀ yẹn àwọn owó kan kọ́ mọ̀ ya president buwọ́lù bí ó ṣe pé kọ́ ya president fojú rí i mo buwọ́lù mo buwọ́lù wọ́n máa ń lo ájò wá káyàn mọ́ pé a fẹ́ ṣe nǹkan báyìí tán bá ti tẹ́ pépẹ̀ sí a buwọ́lù tán bá ti ṣe kinní kan sí kó buwọ́lù kò ní jẹ́ kí sẹ́yìn o kọ́ gbọ́rọ̀ mi dáadáa o kó tọ̀hún gbé ọ̀rọ̀ wá kó buwọ́lù ti bí gbọ́rọ̀ wá fojú rí ni kó ṣèjọba o kọ́ má ṣèjọba mo buwọ́lù o tẹ̀ ọmọ túmọ̀ ìjọba mo buwọ́ lù ú wọn á ní tẹ bá ṣe báyìí bàbá tá a bá ṣe báyìí a bá ṣe báyìí tá bá ná báyìí èló ni ó tó hundred billion mo buwọ́ lù ú ọmọ wọn ò ní mọ nǹkan tí wọ́n fi ṣe ó ń wo ìjọba ni ọbẹ báyìí ibi báyìí bàbá tá a bá ṣe mo buwọ́ lù bí ó ṣe pé ìjọba mo fojú rí i ńlá wa fi ń sọ tẹ́lẹ̀ pé ọmọdé dá láàrẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé bí a súndé la fi wò pọ́n ló lè ṣe ìjọba tá a nídìí ìjọba tó lè lẹ́sẹ̀ sẹgbẹ́ gẹ́tì ọ̀rọ̀ mi bí ṣe bó ṣe wù mí níṣe nǹkan mi ẹnìkéyìn àdẹ lódì ọ̀rọ̀ nàìjíríà o tọ́ba yẹ pé mo buwọ́lù mo buwọ́lù látijọ́ yìí níṣe níbi wọn ò ti fọ́pọ́ níbi wọn bá ọmọ buwọ́lù kó rán èèyàn débẹ̀ kó yan aṣojú kan pàtó tí ọmọ lọ wo bẹ̀ kọjá rí n tó ṣe kọjá rí nǹkan tó ń ṣe ebi ń pa àwọn èèyàn ẹ sì bá ń bẹ̀ ẹ́ kó ṣí bọ́dà ẹ wò ó kárí n tó ṣe kó ṣí bọ́dà bí nǹkan bá pọ̀ kó pọ̀ ebi yìí pọ̀ jù ìpọ́njú yìí pọ̀ jù ṣé owó ládùúgbò wa ní ìníṣe a lọ mú ráìsì bíi tí ó tó bí ká kí ọ̀dà sí mẹ́rin wọ́n lọ mú ẹ̀wà ká kí ọ̀dà sí mẹ́rin wọ́n ní wọ́n gbé kiri à ní ọ̀rọ̀ èèyàn kan jẹ́ ńjọ́ kan à ń fún wọn nímọ̀ràn pé kí wọ́n kí wọ́n sẹ́rí gbogbo àwọn eléyìí tó ń sọ pé kíní kankan yẹn ọba dijọ́ mẹ́jọ ń sọ tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àlùbáríkà tó digbódúmú ọba dijọ́ ni sọ tí ó ṣẹlẹ̀ hmm, gbogbo tí ó ẹ̀ ń dìbò yẹn gbogbo tí ó ṣẹlẹ̀ ní kóòtù ń sọ bí ṣe sọ bọ̀ látàyè ṣàgàrí wá tí ìjákulẹ̀ wò péjọ afẹ́ dìbò ń bọ̀ ogun oṣù mẹ́ta mo ló kù díẹ̀ wọ́n ṣe wòlíì kan sọ pé orí ọmọ yíbò kan bẹ̀ ọ̀kan lórí mo ní kó lọ jẹun àbí kí ni mo wí kó lọ jẹun dáadáa kò rí nǹkan kan mo ní tó bá ku oṣù kan ní àlọ́sìbò pé tó bá ti ku oṣù kan báyìí ní àjọ gbogbo èyí tí mo dẹ̀ ti máa ń gbé jáde látàyè sàgàrí tó bá ti ku oṣù kan náà lèmi sọ ọba mo ní sọ fún yín ǹdẹ̀ yẹ tó bá di ọjọ́ mẹ́jọ lórí sabuketi àṣe sabuketi ǹjẹ́ wọ́n ṣe ìjọ kúrò ǹjẹ́ wọ́n á tún fílẹ̀ ǹjẹ́ wọ́n á fílẹ̀ síbẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ yín àná ṣe hmm. láṣẹ ọlọ́run tí ó sì ní yẹ ẹ wo ọjọ́ tá a ti ń bá a bọ̀ àwọn òsọ nìsọ ọ̀tẹ̀ àwọn òsọ nìsọ àbòsí bàbá wa Ahmed ọmọ Tinubu ẹni tí ń gbé ẹ e lọ pé onísàbùkẹ́tì kò sẹ́ni tó mọ́ tán àfọlọ́n ẹni onísàbùkẹ́tì sàbùkẹ́tì kọ́ ni ó ẹni tí ò ní ìwé ẹ̀rí ìwé ẹ̀rí kọ́ ni ó ṣiṣẹ́ iṣẹ́ tọ́ba fojú ṣe níran eh, kùrùntù lè ṣèjọba láyé ìjọhún ọba àlú kò nídìí kó mọ̀wé làákàyè ni wọ́n fi ṣayé àìmọye ọ̀mọ̀wé tó gọ̀ nílà ń jà lórí sàmkéjì àṣẹ sàmkéjì àìmọye ọ̀mọ̀wé tó jẹ́ pé dèdèrìn ni hmm. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ lẹ́lòmíì tó kàwé pòfẹ́sọ̀ míì kọ̀ọ̀kan gbọ́n orí ọ̀dẹ̀ ń dátọ́ ni àníká mọ tó fi ṣe yá mọ ìyá mi ń kọ́ lété bàbá rẹ̀ ń kọ́ lété ẹ̀yà ilé ayé yòókù kan dẹ́ dèdèrìn lẹ́lòmíì. ó ti kàwé yìí. kẹ́yọ̀ bá yá dèdèrìn ìyẹn ti wọlé àárẹ̀ ìyẹn ti wọ́n ti búra fún ẹ sì ń gbé lọ kóòtù ṣé gbogbo orú yẹn ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kan tó dìbò ni wọ́n ti yẹ kan tó ti lọ pọ̀ tó bá dijọ́ mẹ́jọ torí gidi èèyàn bá fojú rẹ náà èèmọ̀ gúnyàn lójú àwọ̀tún àwòsì àwòbí tí ó já sí ṣùgbọ́n kó náà já mọ̀ kọ́mọ́ fi bú wa Ahmed ọmọ Tinubu ebi ń pa àwọn èèyàn ìyá ń já èmi ò ní táìmù àti pé ká wá mọ wá rí ọ àbí ká wọ́ ọ wá ọ̀sẹ̀sẹ̀ tó wá buwọ́ lù ọlọ́run fún àwa ọlọ́run ò dẹ̀ fà wá lẹ̀ kò sì ní fi wá lẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kò fi wáyé tọ̀tún kó déwájú rẹ kó buwọ́ sí tòsí kó déwájú rẹ kó buwọ́ ìyẹn kọ́ la bá wáyé o owó nàìjíríà ìṣòwò sàrà o mọ ya president buwọ́ lù o ya president mo fojú rí ni o. Mm mọ ya president mo buwọ́lù o ya president mo fojú rí o gani apiji làwùsá wí gàwúrí gàwú na owó lọjà haúsá mọ ṣe fẹ́wúrẹ́ bí èdè fúlàní àní fẹ́wúrẹ́ dùúrì mọ hùwà fẹ́wúrẹ́ mọ hùwà fẹ́wúrẹ́ dùúrì fún wa o ẹ hùwà ó tọ́ níbi tó wà yìí ẹ lọ bí ọ̀nà kàn sí ọ̀nà ẹni ọba gbọ́nà fún kọ́ wá fún ẹ lábọ̀ níbi àjàkúta lọ tún ṣe ibi ìfọpo ṣe kan kárí gbogbo owó tó ń kó kalẹ̀ fáwọn arúgbó fádùúgbò irọ́ ní ara yín lẹ́pin àlè rí kankan nú ẹ̀ kò sárúgbó tí wọ́n fi tọ́jú lóṣogbo tí wọ́n ní àwọn owó fẹ̀yìntì àwọn owó fẹ̀yìntì àwọn owó fẹ̀yìntì àwọn owó fẹ̀yìntì àwọn ìyá tó ń lọ bẹ̀rẹ̀ mọ́ iye àwọn tó ń dákú lóṣogbo tó ń pè mí lóṣogbo ìyá ọ̀rẹ́ mi kan wà mẹ́tọ́ ló dákú sórí ìlà tó ń rọ́ mi lé lórí lóṣogbo tó wá láti lẹ́sà láwọn onífowó fẹ̀yìntì wọn èdè ìsanwó fẹ̀yìntì wọn èdè ìsìn kankan wọn kàn mú wèé rọ kalẹ̀ ní tówó yẹn bá tún dé ọwọ́ àwọn òkúrọ́ ní òde sí wọn ò ní fowó ránni sí wọn owó tẹ̀ ń gbé eyín ò lè sàánú wa nàìjíríà ńgbà múrítàlá kọ́kọ́ débẹ̀ bọ́dà lọ kọ́kọ́ sí hmm. nàìjíríà sì tura a sì ròyìn ẹ̀ ìwọ náà sí bọ́dà síbọ́dà tó bá lè tu aráàlú lára ni ó ṣe ní tí wọ́n bá kó jẹ́ kán kó wọlé wọ́n kúkú ń kó wọlé ẹ̀yin náà lẹ́ ń kó wọlé alágbára ní ń kó wọlé sáwọn kan sọ̀mù ó làwọn ò rọ́kọ̀ ni nígbà wọn bá bá mú àwọn táwọn ọkọ̀ oríṣiríṣi bá wọlé tán tán bá wọn lọ lẹ́sírẹ́ẹ̀dì àwọn kọ́sítọ́ọ̀mù òpùrọ̀ kan mọ̀ wá wá tún sọ pé wọ́n máa mú àwọn ọkọ̀ Bùkọ́lá Sàràkí wá sọ ńgbà yẹn pé ńbo lẹ́yìn wà tí wọ́n ti gbé e wọlé. Hmm. ọ̀dà mọ́tò tí wọ́n ń gbé wọlé nígbà táwọn kọ́sítọ́ọ̀mù bá ṣẹ̀ṣẹ̀ tó wá dúró sọ́nà tí wọ́n wà lọ́nà Oǹdó wọn ò rọ́kọ̀ gbé jáde lọ́nà Àkúrẹ́ wọn gbé jáde lọ́nà wọ́n wà lọ dúró sí bọ́dà lọ́nà Àkútọ̀nù bí wọ́n ti ń gbọ́kọ̀ wọlé kọ́sítọ́ọ̀mù kọ́sẹ́wò sí ń bẹ̀ wọn ò mọ bí wọ́n ṣe gbé a ọlọ́run má jẹ́ ó fìjọba bú wa o ọlọ́run má jẹ́ ó fìjọba bú wa o ọlọ́run má fìjọba bú wa o wọ́n yà president mo buwọ́ lu o president mo fojú rí ni mo fẹ́ kó o yà wọ́n yà president mo buwọ́ lu o tọ̀hún bá ṣe wọ́n ti buwọ́ lu àádọ́ta bílíọ̀nù wọ́n ti buwọ́ lu dẹ́ bílíọ̀nù iye tí wọ́n kó kalẹ̀ iye tó bá sọ faraàlú ntí Buhari náwó kú rèé ntí mo kọ́kọ́ fi ṣe rèé owó táwa pa ńgbà tá a yọ owó ẹ àjàkúta wọn ní ká ẹ lọ fi ṣe ojú ọ̀nà ẹ sọ̀nà èmi rí i pé ó tí mo bá dẹ̀ rí màá sọ mo dẹ̀ rí pé iná ò dá lákòókò tiẹ̀ pé tí mo sọ náà nù iná dẹ̀ ti ń wà díẹ̀díẹ̀ àti dúpẹ́ lórí ọ̀rọ̀ iná díẹ̀díẹ̀ mo sì mọ̀ jẹ àwọn èèyàn ń lo oògùn lóríṣiríṣi o tẹ bá ti rí wọn wọṣẹ bisabisa wọn wá gbà lọ́dọ̀ bàbá àlùbáríkà bàríkà wọn lọ mọ buwọ́lù <laughs> wọn lọ buwọ́lù lásán rọọkì bóyá kẹmí gan ti ẹgbà kiri lọ sí náà wọn lọ buwọ́lù wọn ti rí pírẹsidẹǹtì kọ bọ buwọ́lù wọn máa lọ gbà á lọ láti ògùn pàtẹ́lẹ̀ wọ́n dà ẹbí tí bàbá tún gbọ́rọ̀ lọ wọ́n ní president ẹ má jẹ buwọ́lù gọ́fúnà wọn kò ń gan má buwọ́lù wọ́n jẹ president nìkan gbogbo wọn náà. wọ́n buwọ́lù gbogbo wọn jọba buwọ́lù ni wọ́n wọ́n náà wọ́n jẹjẹ ìjọba jọ buwọ́lù ìjọba fojú ní láfẹ́ adigungun ti sọ ní wọn kọ́ lọ́sọ̀. kẹ́mi náà tiẹ̀ gbé bàbá fún bàbá àlùbáríkà kan buwọ́lù. nǹkan bu èbó ni èmi ò lè buwọ́lù yìí o èmi tí mo ti mọ jẹ́ ọ̀sẹ̀ lẹ̀ ó bu mi lọ́la ọmọ jẹun ṣe kọ́ mọ́. Ah, ẹ̀yin ará ilé òun náà lẹ́sìn pé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá sọ pé àwọn á sọ nǹkan tó máa bá bọ̀ ìyẹn nílé ẹjọ́ àti àwọn tó ń fa àwọn lọ́lé ẹjọ́ àtẹni tó ń gbé lọ́lé ẹjọ́ kan tó bá máa jáde ń bẹ̀ wọ́n á sọ ṣùgbọ́n ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àmì ẹ̀yẹ èmi ètò tún wọlé fún bàbá àlùbáríkà ah. láti ọwọ́ àwọn Ẹ̀gbá ọmọ Lísàbí forum àwọn ọlọ́ṣẹ́ kí ni lọ́gbélé wá gbé nǹkan wá fún eh, yín gbàngbé amọ̀dúpẹ́ nílùú kòdú pàápàá eh. ẹni eh, ọmọ ẹgbà o ọmọ akókò ẹgbà rè wà kẹ́nẹ̀ o ṣe ọlọ́run fún ọ ńlá dá bá yókò àbòtó ẹgbà rè wà. èwo ń tẹ̀gbá kí ló ṣẹlẹ̀ ẹgbà ẹ sórí àwọn ààrẹ ẹgbà ọ̀mọ̀wé ni wọ́n èèyàn gidi ni wọ́n onílàákàyè ni wọ́n wọ́n sọ pé láti gbogbo àwọn pépà mi. Mm àti gbogbo àwọn ọ̀rọ̀ mi tí màá sọ làwọn máa ń tẹ́tí gbọ́ àwọn dẹ̀ ń wò pé ń bo lọ̀rọ̀ tí bàbá yìí ọ sọ bó ni ó já sí bó ni ó rí tọ́ba dẹ̀ wá ṣe pé àwọn bá wá tọ́ba rí bí n bá sọ sí gẹ́lẹ́ ni màá rí ni wọ́n wá fi tó ronú nínú fúnmi eh, láwọ̀ fún Dámilọ́lá hmm. pé gbogbo àwọn Ẹ̀gbá Ọlọ́run dákun ẹ̀yin ará Ẹ̀gbá àwọn ọmọ yín máa wọ́n ní ẹ̀ ń dá sí humanity. bẹ́ẹ̀ ni mò ń dá sí gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ìlú mò ń dá sí o ẹ̀yin sì ń dá sí pẹ̀lú mọ̀ràn pé mo ṣe tó bàbá ìlú mo tó fi ṣe nǹkan kan wọ́n ní wọ́n sá dùn lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ará Ẹ̀gbá gbogbo tilé tó kó bí ẹ bá wù wá ẹ̀ ní rí bínú ọ̀dọ̀ àwàhálà ò ní dé bá gbogbo Ẹ̀gbá ẹni tí ọba báyìí ló kọjẹ́ Ọlọ́run ní jẹ́ ẹ rí àgbáyé ò ní bàjẹ́ àgbà àwọn ará Ẹ̀gbá máa ń dà ọgbọ́n tí wọ́n ní ọ̀yàyà ní mọ̀mọ́ ọ̀yàyà ní mọ̀mọ́ èmi ò mọ ká mọ́ rojú kòrò kòrò ẹyẹ ẹyẹ bá ọ̀yàyà ní mọ̀mọ́ o èmi ò mọ ká mọ́ rojú kòrò kòrò mo dúpẹ́ ìyá ará Ẹ̀gbá o ọmọ Ẹ̀gbá ọmọ Ẹ̀gbá ní sàbí ìlú lẹ̀gbá gbogbo olóríire láyé tó jẹ́ àfa kódà wọ́n dẹ̀gbà rí àfa àlímì ó gbéra ó gbéra ó dẹ̀gbà kó tó padà bẹ́ẹ̀ ni ó dé Ṣakí ó dégbò ó wú ẹ̀gbà kó tó padà ṣé wà àlímì bẹ́ẹ̀ ni àfa àdámọ̀ wọ́n wú gbogbo àwọn ẹni ọlọ́run tó bá dẹ̀gbà kò sí kan téèyàn bá dẹ̀gbà ara rẹ̀ gbà ó yọ ọmọ èèyàn ó gbàlejò. bàbá táwọn ẹ̀gbá bá tiẹ̀ wá sọ pé bàbá àlùbáríkà bóyá ẹ máa kó bọ̀ lẹ́gbà ọ ẹ fi kò dúlẹ̀ o. Ah. ọmọ o tẹ ní olè gé ló ṣe ntọ́lọ̀ lè ṣe tí ò lè ṣe náà pọ̀ sọmọ pé kéèyàn gun orí mángòrò kọ́ wá bẹ́ẹ̀sù ọ̀sán bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe ṣùgbọ́n kò ní ṣe àwọn ará ìgbà náà ní kí n dúró bí oríta gúdú ti tó mi. <laughs> adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ẹ̀gbá forum pátápátá ẹ ṣé àmọ́ lóore bàbá àlùbáríkà àmọ́ lóore then àwa ètò ẹ sì mọ̀ pé àwa sí bàbá àlùbáríkà ẹ̀ máa rí ọ̀rìn tí ẹ ti yẹ ń gbẹ̀yìn ẹ gbogbo ikọ̀ ètò àṣírí ayé àdúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé o ẹ kú ìfọmọ ènìyàn ṣe elédùnwà ò ní gbàgbé ẹ̀yin náà ẹ ṣé gan-an ni. ẹ̀yin ọmọ Ẹ̀gbá mo ti dúpẹ́ o mo ti dúpẹ́ o ẹ̀yin tẹ́ pè mí lórí pé bí tí wọ́n bá bọ̀ nílé ẹjọ́ pẹ̀lú ọ̀rọ̀ gómìnà tí mo dẹ̀ sọ fún wọn pé ìdájọ́ tí wọ́n dáre tẹ́ sì bá bẹ́ẹ̀ tẹ́ pariwo tẹ́ gbá wọ́ọ̀dù wá fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ló sọ ọ́ kì í ṣe mi o ọlọ́run ló sọ ọ́ kì í ṣe mi o. bàbá tí láwọn ti dedicate awọ́ọ̀dù yẹn fún ọlọ́run ọba àlá Elédùmarè òun ló ní awọ́ọ̀dù kò kí ń ṣe àwọn ẹ ṣé ẹ̀yin aráalé àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹgbẹ́ Ọmọníṣàbí forum àtúndúpẹ́ lẹ́ẹ̀kan sí a dedicated award yìí fún ọlọ́run ọba ọba tó ń sọ̀rọ̀ tí kò kí ń tàsé torí pé ọlọ́run ló ń jẹ́ káwọn máa sọ kó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ọlọ́run ló sọ òní kò kí ń ṣàwọn. ẹ wo ṣókí báyìí lọ bẹ oge àníorí jùmọ̀ lórí ètò tèmi ètò tàṣírí ayé tó bá di ọ̀sẹ̀ tó pọ̀ nǹkan tó máa bá bọ̀ ìyẹn nílé ẹjọ́ tọrọ sàtífíkẹ́tì ó gbà kò gbà ó lọ skul kò lọ skul a máa sọ lọ́sẹ̀ tó ń bọ̀ nǹkan tó bá máa bá bọ̀ nílé ẹjọ́ a máa sọ ṣùgbọ́n ìwà ń jẹ́ kó yé pé bó bá ti kàwé láyé ìka gbọ́ orí mọ́ torí ọgbọ́n orí lèèyàn fi ń ṣe kí ni èèyàn fi ń rìnrìn àjò àdá ìyẹn apá kan apá kejì pé bọ́dún ṣe ń lọ àìsúnmọ́dún ọdún ń lọ má wo rẹ̀ níran oṣù wà lẹ́nu nàláì nàláì nàláì nàláì àbí ìwọ ṣì wà lẹ́nu pé ìyá kan ló ń ṣe ń lé yín ṣùgbọ́n o ò wádìí o ò mọ̀ bóyá èèwọ̀ tí ìwọ fúnra ara ẹ̀ ń jẹ òun ló ń fa ìfàsẹ́yìn sọ̀rọ̀ ilé ayé kàn án zoom ẹ̀wẹ̀ yìí ó ní assumption kàn sí bàbá àlùbáríkà ọbẹ̀ ìdàlù nílùú ìgbòdú kó lè mọ ibi tí bàtà ti ń gbé ta ẹlẹ́sẹ̀ gangan tàbí kó wá wẹṣẹ́ bí sàbùsà láti wọn náà bá dá sọ̀rọ̀ pé wọ́n bá bọ wọ́ọ̀lù fún wọn náà kó pọ̀jù àti àrántí àwa báyìí wa lọ gbà wá wá rántí irú àwa bá irú èmi bá irú rente bàbá òní bá ìgbàlú èmi àgbà bá fún mi. <laughs> ẹ̀yin ará lè pe bàbá àlùbáríkà sórí zero eight zero two three eight two nine four nine two zero ti ń bọ̀ ẹ garage ẹ lọ junction ẹ bèrè bàbá ẹ ayọ láfi ọdún yìí làmà